عليه وسلم أسكبا الصلاة فو محمد صلى الله عليه وسلم مولانا أمير الجيش غفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار ẹ bá mi wí. Ya Rabbi ya Gafar. Eh. Igifiri li abudika ya ya salati. Bisimilahi kuli huwa Allahu ahadun. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ikú sunnatun nabawiyyatun bàbá onílé márùn Sheikh Abdul Qadir. sàlámù alaykum. rírì yín níkàlẹ̀ lónìí kódà gbogbo wa lójú dángájíá pé bàbá o. faridu ẹ̀yin náà ní lánàá. ìjọba tó faridu. ẹ̀yin náà ní lónìí ìjọba tó ọ̀fẹ́. abẹ́ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀yin náà ni ọjọ́ máa jẹ́ yìí lọ́la. ìjọba tó fọ́ọ̀rì sàn ní alákùnrin mùsùlùmí. habibu láyùkọ́ subi habibu mọ̀dìmù ní ilmi. فخر الصالحين مدير العلم فخر الصالحين mo mọ jí àti máa gbé ṣé o jà kí mo rìn dìde. àbíbó làyè bá súnmí àbíbó. bàbá ọlọ́jọ́ mi tó ní. mo bí irun lè rí mi. ń bọ̀ ń bọ̀. حبيب àtàyèsè. àbíbó. mi ò máa gbọ́ dáadáa. àbíbó. mo fi Baba wa lágége tòní mo fi kí alfa ńláńlá sheikh jibril. الباب يا بيبو يا مدير العلم bàbá wọn lè máa rọ àná wa tó wà ní wọn báyìí. mùdírì. a ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú ìtàn ìtàn pupa kan lọ́dọ̀ wọn ẹni. mùdírì olórí mi. ẹ sì rí pé ipò tí wọ́n dé òun náà ìgò bàbá ìyàwó ni. mùdírì olórí mi fẹ́kàrù sọ̀rọ̀ ìhìn náà. àwọn ẹ̀tẹ̀ tí. bíi ní ìlú mi ìbákan o ṣeun dákun bá yìn ògbó Muhammad dáadáa. mọ̀dírò lè lè mi fàkàrù sọ̀ọ́lì náà. tọ́ ọ̀bá jẹ́ kí kìíní yẹn máa hàn wálé mọ̀ bá bọ̀ ẹni bá bọ̀ ẹni tó lọ bẹ̀. mọ̀dírò lè والصالحين مدير العلم والصالحين ẹni ó bá yòòbó ànábì dáadáa ní kú. wà á ń ta nùrù. á ń ta ti fi ìkúnlẹ̀ gé lẹ́ẹ̀kan ká tó lè rí ìtàn. الناس دار العارفين طبيب الناس دار العارفين ó yẹ kó o ti máa gbọ́ pé ń gbogbo náà ó ń gbogbo. pé mùdírù tiwa kì í ṣe pé mùdírù tiẹ̀. láyò kọ́ sùn. Jibril mo fi kí gbogbo àwọn ńlá ńlá tí wọ́n gbé ń kalẹ̀. ilé ìkọ́ bàbá wọn lágbàdì rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mo dúró ní ìlú mi. sàyà ayé. Mo kì í púpọ̀. Wà á tẹ̀ iná. Ìsìjàbà. Sọ̀bíyà. Àlè ìsìjàbà. يا خيار من الورى إبافا وجاتمان يا خيار من الورى ọmọ ìyá ni tó gbà fún sí ọlọ́run rẹ. lóní mo sọ mo ní kò ní dáa fọmọ ìyá tí ò fẹ́ràn ara wọn. Àfa àwa ìsì ìjàmbá ọmọ ìyá rẹ̀ ní Mẹ́ríkà yìí. Ẹ̀yin àbẹ̀ kọ́. Wọ́n gbà fún sí ọlọ́run. Bẹ́ẹ̀ni ọba ti gbà fún sí ọlọ́run. Yọ́mọ ẹgbẹ́ ayé pẹ̀lú ayé ni. ò ní kí funfun ká má funfun. Ní ọmọ zamanu ìlàlẹ́ ọ̀la. Àdọ̀tí bẹ̀bí funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ní ọmọ zamanu ìlàlẹ́ ọ̀la. Ó kí ilé mo fà Muhammad kì í. Yàmá Ẹ yòbó Muhammad máa o. Ìlàlẹ́ ọ̀la. Ẹni ó bá yòbó. Ìta ìtaláwà níwájú ilé àbá àwọn àjàkùnmọ̀lù àtàyèsí. Ìṣú Ramadan. Bọ́ bá yóò bu àtàbí dáadáa, ọpẹ́ wo Ramadan ní rọrùn. Ìṣú Ramadan. Dáàmà zàmà kú ìlà àlẹ́ ọ̀la. Ọ̀lànà kú tíjì fún. Yẹ́n fi ẹ̀rọ ìnáwó arọ́. Àṣẹ ìwà bílù wàhábí tíjì fún. wàrà. Mẹ̀lẹ́ fún bẹ́ẹ̀ fún ni, mẹ̀lẹ́ fún bẹ́ẹ̀ fún ni, kújìjì fún bẹ́ẹ̀ fún ni, eré fún bẹ́ẹ̀ fún ni. Ìyá rẹ̀ mi náà.

àfáà ìràwọ̀ nẹ́bí. zamanu ìlàlẹ́ òla. ìràwọ̀ muhammadu. zamanu ìlàlẹ́ òla. ó kì í yín púpọ̀. zamanu ìlàlẹ́ òla. ó kì í yíyá wa alásàlátù. zamanu ìlàlẹ́ òla. ayọ̀wọ̀ nẹ́bí káwọn ọmọ yín sóríire. zamanu ìlàlẹ́ òla. ayọ̀wọ̀ nẹ́bí káwọn ọmọ yín ríire ṣe láyé. zamanu ìlàlẹ́ òla. àtẹ̀rẹ́ ìṣúná máa dáa máa. táyé ṣe. bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ ó fi wá dérí Muhammad kọ́ọ̀sì. barakallahu fiikum. ẹ̀ ń wá dáadáa lójú àfààyàn àtìlẹ́yìn àfààyàn. gbogbo ọmọ jẹun tó bá di ire níwájú àfa rẹ̀ ni ó sì pàdé ire níwájú Ọlọ́run. tó ìṣúná máa yan kọ́símù òjì kí n gbádùn. Ìṣúná máa dá a mọ́. Gbogbo òwò yá náà mo wà lẹ́kọ̀ọ́ tí n ṣe wá sí lọ́wọ́ báyìí. Zamanu ìlà ìléwu la. Kò yẹ kí n ti wá lórí lónìí. Ìṣúná máa dá a mọ́. Àmọ́ àti gbọ́. Ìṣúná máa dá a mọ́. Níbi nǹkan mi, níbi nǹkan olólùfẹ́ mi olórí ilé àgbáyé. Zamanu ìlà ìléwu la. fàré. àwọn eléyìí lóyà tanyanyan wọ́n ní bá ọ̀bá ti lóyà sí wa ọ́ padà dọ̀yà tí wọ́n máa pàjẹ́ ni. yóò dáa fún yín tó pọ̀. dàmà zamanu ìlàlí ọ̀la. ẹlòmí ò lóyà torí tí ó gbà lọ́wọ́ rẹ̀ ló fi lóyà ọ́ padà dọ̀yà ọ̀dọ̀yà wọ́n wá pa ẹ̀ jẹ. wọ́n fi ọ jẹ funfun àbí ẹ̀bà. àwọn tí wọ́n mọ ẹ̀bà àti fùfú jẹ ni wọ́n ti ń dàpọ̀ kó jẹ tó máa jẹ. àbá lẹ́bà. rárá máa ń jẹ bá ọ. kábà wàá sọ yàrá fẹ́ ilé bá. تعيشون معنا mi. Ọkọ̀rí ọlọ́run. Lọ́yìn ìjọ nàmá dá. Lọ́yìn ìjọ nàmá. Masha Allah. Dá mọ̀ zọ́mọ́. alhaja ìyá wa gbà alhaja wa. تعيش أمان tiwantiwa. Thank you. Ìtàláwa mi kè ṣe lórí. Ìjàmbá tí ó fárí dùn. Kì í ṣe woro sí woro. Ìjàmbá tí ó fárí dùn. Àwọn ò sí woro sí woro. Ìjàmbá tí ó Ala aláàbòlè mùsùlùmí. mo wá kí àwọn olórí afá. ìjọba tó fárídòn. àwọn tí wọ́n ń gbé atáyé ṣe débẹ̀. ìjọba tó fárídòn. ọ̀dà akínyìn ò ní ọ̀pá tilẹ̀ gidi. fárídòn. àwọn ẹni tó ṣe pé bí atẹ́gùn wọn méjèèjì tó bá kọ lọ́tà ọ̀tá ó sì fìdí jálẹ̀. àmúfí dákúndákún dákúndó ní àsìkò tí wọ́n wà yìí dákúndó tọ̀tọ̀tọ̀. Fọ́nìdúnrún aláàkùnrin mùsùlùmí. Àwọn èbó méjì. Fọ́nìdúnrún aláàkùnrin mùsùlùmí. Àwọn sọ̀wọ̀ ẹgbẹ́ mi ò rí pàǹpà ni. Fọ́nìdúnrún aláàkùnrin mùsùlùmí àwọn àtàní sọ̀wọ́ ọ̀run mi ò rí pápá ọ̀rọ̀ ọ̀run kọ́ni lè. sọ̀wọ́ ẹgbẹ́ tó ń sọ̀wọ́ ẹgbẹ́ ó sì sọ̀rí bàtà méjì ni. ìjẹyàn wa ń bọ́ sí tí wọ́n ń bọ́ sí ni. abájọ tí ọ̀rọ̀ ọ̀hún máa fi sinmi púpọ̀ bá. aláàbò ni mùsùlùmí. bẹ́ẹ̀ bá rí ibi tó dáa máa sí sí. bẹ́ẹ̀ bá rí ibi tó dà mọ́ sí sí. ọwọ́ àdìpé gbogbo ẹ̀yọ́ máa wá zẹ̀zẹ̀zẹ̀zẹ̀zẹ̀zẹ̀zẹ̀. àdúgbò lọ́dọ̀ ọlọ́run. àṣìṣe òyìnbó àṣẹ àṣẹ ń bo ń lọ fáàlì. bàbá kìí bó fárí bẹ́ẹ̀ bá olówó.

لعبد الواسع لعبد الواسع الهند مطول إلهي عمره رب الأنام إلهي عمره رب الأنام gbogbo àwọn ọmọ jẹ́ wàláì tẹ́ bàbá mi wí orin yẹn dáadáa. lè abúdé ńlá. bẹ́ẹ̀ tẹ́ gbọ́ gbọ́ gbọ́ tẹ́ gbé mi débẹ̀. lè abúdé ńlá èmi gan pàápàá gan màá gbé yín taraba yìí. lè ábìdì wá sí ilé ẹ̀dá mi tó wí. ìlànà òmùrọ̀mù rọ̀ balẹ̀ àná mi. ìlànà òmùrọ̀mù. ilé salati. Àtàyè ṣe é. Bẹ́ẹ̀ni àbílẹ̀ kọ́. Àtàyè ṣe nífẹ̀ẹ́ àwọn tó bí wa. Àtàyè ṣe é. Lọ́kùnrin wọn, lóbìnrin wọn, lọ́mọdé wọn, lágbàlagbà wọn. Lẹ́kìmù ìlú fi kiri fi iná fọ́ sí iná tí kì í. Bẹ́ẹ̀ bá wa lóun fẹ́ sẹnu wọ́dọ̀wọ́dọ̀ sílé wa ilé salati. Thank you. wa táwa sọ pé a gbé ìsà. jákèmọ̀ lè lè ah, ah. fi kì í fi náà fọ́tí ló fi kì í. bùtùlù nìyẹn bùtù bùtù nìyẹn bùtù bẹ́ẹ̀ nìyẹn. fọ́tí ló fi kì í ẹ wá ìlà àmọ́ mi fọ́tí ló fi kì í ẹ wá ìlà wá ní ìfẹ́ Maulana Sheikh Adam. Lè amúdínlẹ̀ wá sí ìrìnlẹ̀. Ẹ bá pariwo ṣéwù. Maulana Alalori. bẹ́ẹ̀ bá fẹ́ rí ọnu Sheikh Jakmal sáàtì máa sọ̀rọ̀ Alalori dáadáa. bẹ́ẹ̀ bá fẹ́ rí ìdàkejì Sheikh Jakmal sáàtì máa sọ̀rọ̀ Alalori bá mi. siraju lilmi. ìfẹ́ ni ń jẹ́ bẹ́ẹ̀. ọ̀dọ́ mi yẹn ni kàmáyà ni. àti Sheikh Adam àti bàbá wa ní má sì gba ìkan náà ni. wọ́n fọ́ kẹ́rù ilmi ádámù náà lè àlórí. wọ́n fọ́ kẹ́rù ilmi ádámù náà lè àlórí. gbogbo èyí tí ó dàbí epo ti yìí gbá mi. síwájú ilmi. síwájú ilmi ilmi ilmi. ọ̀dọ̀ bí yẹn lè kọ́ mọ́ ní. wọ́n fọ́ kẹ́rù ilmi. máa kutu bíbélà bíbélà mi rọ̀ọ̀ì. èmi mọ kọ́ orin yẹn. wọ́n fẹ́ lè fúnbọ̀ lẹ́yìn ṣùfà náà lẹ́ àbájí. wọ́n fẹ́ lè fúnbọ̀ lẹ́yìn ṣùfà náà. sí wa sí náà nípa nífẹ̀ẹ́ àwọn bàbá wa. sìrọ́jù lóyún ni. ntò sọ́tẹ̀ wa sí náà ni pé a nífẹ̀ẹ́ àwọn bàbá wa àwọn àfa wa. sìrọ́jù lóyún ni. èèyàn sì ní nífẹ̀ẹ́ bàbá rẹ̀ èèyàn ní nífẹ̀ẹ́ àfa rẹ̀ kọ́nà mọ́mọ́ nífẹ̀ẹ́ tọ̀. ọ̀dọ̀ mi yẹn ní kẹ́kẹ́ ni wọ́n fọ́ akẹ́rù lóyún ni. ẹ ẹ àdàrà lórí. bàbá ṣe sí kì í ṣe déédé ẹnu adìẹ. ọ̀hún kò tó bò ó níbi ìlàdí. àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ìtẹ́ náà ni wọ́n. bíláàmì rọ àwọn náà wọ́n sẹ́ gbogbo wọn kalẹ̀. ìkúrú lẹ́yìn ṣùfà náà lè àgbáàjì. wọ́sálí kúrò láyé ṣùfà náà lè ṣé òun ìjà kan lọ́lọ́ ti ṣe. ọlọ́run ti ṣe. abudulayi wa sàrẹ́.

Robot. tó ti fẹ́ ṣe ń sìn yìí òun náà ni ó máa jẹ ọpẹ́. ẹni ó bá wá bá mi ṣe bẹ́ẹ̀ wàláhì òun náà ò ní sọkún láyé mọ́. bílẹ̀ àmúdò orí kàsídà tí ń kà tí mo mọ̀ pé yóò dùn mọ́ bàbá wọn lè márùn. bílẹ̀ àmúdò níláyé. yóò sì dùn mọ́ gbogbo àwa ọmọ bàbá alágége. tí n bá ti wá mu wá tí n ti jù sí tẹ̀lé hàn mo wá fẹ́ kẹ́ ẹ máa bó ní o. mùsùlùmù. ibi ibi tí n bá ń bo sí náà ní kẹ́yìn náà máa bo sí. mùsùlùmù. ẹni tí bá wá rí tó bò tó bò tó bò tó bò tó tó bò tó lọ fà. mùsùlùmù. àwọn náà máa rí bí ó máa rí fàjẹ́ o. aláàrẹ̀ bá dìde lẹ́dí. rọ́bì ní gọ̀dí alẹ́ wọn tù. bílẹ̀ bí kan àná ní. mi sọ̀rọ̀. mi ó dùn sí lọ́bì yìí